bàbá aláṣejù bàbá alátẹ̀wọ́ ọlọ́run bá orúkọ rẹ̀ tó ń jẹ́ bọ̀fọ́ àgbọ̀fọ́ wàkìlì ẹ̀sùn láì dùn fún wa lórí ẹ̀ lọ́wọ́ ti tọ́ wọn táwọn káwọn rọ̀ fún mi. mẹ́wàá tààrin yìí jẹ́ kó wáá dáa ju mẹ́wàá àkọ́kọ́ tá a ti dán lọ. ìwáṣí kò ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀

mohat tàbí ọba ń jókòó ọba bá tún mú bàbá náà sí ọ̀dọ̀ àtúlọ́dọ̀dà mẹ́gbà àwọn darí lẹ́nu abẹ́rẹ́ ọba sùhánù ọ̀tá ara wà àṣẹ àwọn náà ní ẹni kẹ́ wà àkẹ́ wọn wà àforíjì wọn tó wà lọ sí wọn. gbogbo àwọn tó ń jẹ́ ọ̀dọ́ mùsùlùmí pátápátá lápapọ̀ ọ̀rọ̀ àgbàkúrò àwọn pọ̀ kẹ́ tó tó kára náà ká lóbi lẹ́mí àpapọ̀ ọ̀pọ̀lọpọ̀ برحمته وهو أرحم الراحمين أما تزواج بتفسير القرآن سورة البقرة آية لا جوا لا لياتي لين كتير الله سبحانه وتعالى بكتير وقوة nípa àwọn mùnáfíkì ní àyà ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run bá ní àwọn ọdún láàrin ní ọjọ́ ẹ̀kọ́ ọlọ́rọ̀ jẹ́ wàmí náà ní náà sì máa ń yàgò lọ́wọ́ àmàlí. آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يتابعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون الله سبحانه وتعالى أيما تيا وصل صدر الله قول لدى الشيطان يجي ọlọ́run bá ń bá wa ń sọ̀rọ̀ nípa àwọn olójú méjì tá a wà lórí ọ̀rọ̀ wọn àwọn sọ̀tọ̀ sí i àwọn kò dára ilé kò dárú òdo. ọlọ́run bá ní wa mi náà náà ó ní náà nínú àmì. من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر Wa ma hum bi mu'minin. Ọlọ́run bá ní wà ní ṣe mọ̀ ní èṣù. Àṣàlàyé máa rà áyà yìí pé Ọlọ́run subhanahu wa ta'ala Allahu tabaraka wa ta'ala al-iman 'ala al-munaf. Ọlọ́run bá ó ṣe àbíwó ni wọ́n ń sọ almutalabis bimalam yu'ta kalabis bọ́ọ̀lù zò ẹni tí ó ń wọ ọṣọ nǹkan tí wọ́n ò fún kalabis bọ́ọ̀lù zò ẹni tí ń wọ aṣọ ẹni tí ń ṣe bí òṣè tó ẹni tí ń ṣe bí òṣè rí àwọn afọ́mọ́ fún àdìsí ẹ wá ní báàbù ọkùnrin tó níyàwó lẹ́yọ̀ kan lọ ìyàwó kan nínú méjì tó wá ní ó wá ra mọ́tò lápòjúwe tàbó kọ́lé lápòjúwe tàbó ra bàtà tuntun lápòjúwe. bàtà yìí mọ́tò yìí tàbí ilé yìí ó wá fẹ́ fi ṣe fọ́rífọ́rí fẹ́nìkejì ẹ̀. meanwhile owó ara rẹ̀ ló fi rà á ìṣòwò ọkọ àwọn obìnrin amọ̀ṣẹ́ bẹ́ẹ̀ owó ara rẹ̀ kí fi rà nǹkan ẹ̀ yóò wá máa ṣe níṣẹ́jú ẹnì kejì rẹ̀ gẹ́lẹ́ bí ẹni pé ọkọ ló ra nǹkan yẹn fún un kí ó rí ìdíyẹ ló àwọn sẹ́yìn kó ló máa gbóná. àmì sọ́nà bá ọ̀rọ̀ sọ́nà ní ìlànà ò àmùtàlá gbèsè ìlànà náà yọ. ẹni tí bá ń jáde tí ràn tó ń gbẹ́wù nǹkan tí wọ́n ò fún wọ̀ nígbèwọ̀ wípé wọ́n fún mi nǹkan yẹn ó dà bí ẹni tó wọṣọ ọ̀rọ̀ ẹ̀sùn wọ̀ sọ̀rọ̀ bí òun dájọ́ òkúrọ̀ láàyè dájọ́ láàyè mú dájọ́ òkúrọ̀ pé à bẹ́ẹ̀ tí ń wo bàbá tí mo wọ̀ à àbúrò rà kódà tí yẹn fún wa mọ̀ rò wípé nítorí wọn á gbé láì ó fẹ́ wọn fi lẹ́gbẹ̀ẹ́ yìí ó fẹ́ wọn fi lẹ́gbẹ̀ẹ́ yìí. àwọn afọ́fọ́ kan ń bẹ̀ ẹ̀sùn mọ́lẹ́fà ìdá igbó tí mo ti tó obìnrin wọ́n ní kápá tó ra nǹkan fún ara wọn nínú dúkìá ara wọn. Tòkítà wọn sọ pé ó ń rà sẹ́lẹ̀ kejì ẹ̀ pẹ̀lú nǹkan tí mo wò fún láti lè bá a fa ìgbónára fún kejì. Ó dàbí ẹni tó wọ sọ̀rọ̀ adẹ́gbẹ́ ó lẹ́tọ̀ọ́ kó wulẹ̀ rà ẹ̀ òye. Ó lẹ́tọ̀ọ́ kó wulẹ̀ rà kẹ́kẹ́ fúnra rẹ̀. Onígbà míì ẹni tọ́lọ́ ọba fẹ́ nínú àwọn obìnrin ọkọ̀ rẹ̀ tó bí àwọn mẹ́rin náà mọ̀ ṣàn. Ọlọ́run bá kẹ́ lọ́wọ́ lọ́wọ́ lápòjú rẹ̀ àbí òde láti bó ṣe wàá ra jẹ́ẹ̀sì ó ń gbé káàkiri níbo jẹ́ẹ̀sì làwọn olùkọ́ máa ń sọ fún ọmọ ẹ̀kọ́ àjẹsí fún ọmọ ẹ̀jẹ̀ ọ̀sán tó ti gbà tó bá tó ń pè yín kalẹ̀ pé òun kọ́ lọ́wọ́ jẹ́ kọ́lùkálùkọ́ sọ́ra ẹlòmíì náà ti fẹ́ dákọ́ lọ́jọ́ lé kí ló fi mọ́ ẹ tó ń gbé jẹ́ẹ̀sì káàkiri kí ló fi mọ́ kówó dára rẹ̀ kọ́lọ́gbìrà yà fẹ́ wá rí àwọn kẹta àwọn àlọ́ wọ́n ní pẹ̀lú náà. tó pẹ̀lú níbi ọ̀rọ̀ yẹn ni wípé àwọn mùnáfìkì mo lọ bẹ̀rẹ̀ lásán ni o fàdídà lásán ni. àwọn mùnáfìkì wọ́n máa ń sọ ní tí wọn ò jẹ́ lẹ́nu. ẹni tó bá wọṣọ tí ò jẹ́ ẹni tó bá rìnrìn tí ò jẹ́ òun náà kàlábì ti kọ́ bí zòwọ́ bí ẹni tí ń parọ́ ẹni tó wọṣọ ọ̀rọ̀ nù. ọkọ̀ sọ́mọ́tò àbí ìfẹ́ kí àbí ìfẹ́ ṣe bá àwọn ọmọ. Ọlọ́run bá ní wọ́n mílẹ̀ tó ń bẹ nínú àwọn èèyàn. Man yaqulu amanna billahi wa bil yawmil akhir. Ó ń bẹ nínú àwọn tẹ́ẹjọ́ ń ṣe ìsìláàmù tí wọ́n máa sọ pé agbọ́rọ̀ ń gbọ́ àtọ́jọ́ ọ̀kẹ́yìn. Wa ma نعم يخادعون الله والذين آمنوا kí ló wá fà á tẹ́fí sọ ní pé mùsùlùmí làwọn wọ́n fẹ́ tọ́lọ́run àtàwọn mùsùlùmí ni. وما يخدعون إلا أنفسهم. ọlọ́sí bẹ́ẹ̀ ni wọ́n lè rẹ́nì kankan tà ilà àfòsàwọ́ àtòyà ara wọn náà. أنفسهم وما يشعرون أبدا ولي وانت وما يشعرون وي ولي وامني في قلوبهم مرض báwo lè yóò ṣe wá máa tanra rẹ̀ tí ò tún ní mà àárẹ̀ ní máa ń fà àárẹ̀ ọkàn tọkàn bá ti sàárẹ̀ ọmọnìyàn yóò máa gbẹ́ kòtò ara rẹ̀ kò sì lè tó ń bẹ́ kòtò. Lápèjúwe ẹni tó fi òun egun Ó fi ògùn sínú oúnjẹ ọkọ pé owó rí bóun ṣe rí bí òun. Bóun ṣe ń rí bí òun. Ẹ rí wípé ara rẹ̀ ní í ṣe abẹ́ ẹ̀kọ́ ìjọba ó rò pé fẹ́ sọ ọkọ ní bọ́tà àjẹ́ ọmọ mẹ́jọ ló sì bí parakọ̀lọ̀ ọwọ́ síbi oúnjẹ ọkọ tó ti bí ọmọ mẹ́jọ fún ẹ̀dá kò akọ yìí ti wà ní oúnjẹ gbá àwọn àmọ́ torí yẹn ló fẹ́yàwó wà ní òun sì jẹ́ kó ọwọ́ ọkọ. ẹ̀rí pé kí ló lè mú ṣe bẹ́ẹ̀ ọkẹ́ ti ní ṣàárẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́kọ̀ bá ti ní ṣàárẹ̀ èyí ó mọ̀ rò bí ẹni pé òun ń ṣe ẹnì kejì tàbí òun ń kan ẹnì kejì àbóhùn tọ́ ọlọ́run ṣùgbọ́n kò ọba tán Àwọn abá ni yóò kọ́ di ọ̀rùn lọ́wọ́, wọ́n rò bá wọ́n ń sọ lọ́wọ́. Lẹ̀bí náà mẹ́nu. Wọ́n rò bá wọ́n ń ta àwọn olùgbàgbọ́ òdodo. Wọ́n máa yọ kúdà òun ilá àǹfúsẹ̀hún. Ọlá ní wọn ولهم عذاب أليم بما كانوا يكذبون الأعضاء يراني في قلوبهم مرض ران عالم النعار بلقاها فزادهم الله مرضا أما مرض وقيم النفاق أو الشك أو الرياء عبيد؟ نعم فزادهم الله مرضا رابع كل وكل عالم tọ́tara kó wọn mọ náà ọlọ́mọba yóò jẹ́ kí ẹ̀mí wọn máa jọ sí sí ẹni ká fọ́nà fún ẹ̀kọ́ bẹ́ẹ̀. tí èèyàn bá fẹ́ sọnù díẹ̀ díẹ̀ ọlọ́mọdé sọnù. kálukú kì í dára tó o bá da tẹ́lẹ̀ tó o bá sílẹ̀kùn àárẹ̀ ẹlẹ́lẹ́bẹ̀ ara rẹ o ní mẹ́gbàdá rẹ yóò sì pọ̀ lára rẹ. ẹ̀yẹ́ dáwọ̀ pẹ̀lú dáadáa wọn kẹ́ fi dáwọ̀ tí ẹ bá dáadáa kẹ́ fi pòṣẹ̀ náà ṣe dáadáa wọ́n mọ̀ ṣe dáadáa ìfẹ́ wọn fún ìyàwó ìfẹ́ wọn ṣe dáadáa ìfẹ́ pa àwọn jẹ ìfẹ́ wọn ṣe dáadáa ìfẹ́ wọn sọ̀rọ̀ tó dáa ìfẹ́ wọn ṣe dáadáa ìfẹ́ wọn ṣe lọ́wọ́ púpọ̀. ẹ rí i pé díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀fi bẹ̀rẹ̀ tó bá yẹ ẹ̀rí lòun gbàgbọ́ pé ẹnu mi ò jẹ́ ẹ fẹ́ yẹ ìgbòmọ̀ lẹ́yìn tí rántí ọlọ́run ẹ̀yẹ́ dẹ̀wò ẹ̀dẹ̀ ọ̀fẹ́ fọ́sọ̀ yóò ẹ̀ka mi sì ní máa rojọ́ máa sọ̀rọ̀ mẹ́tọ́ àwọn nàìjíríà ọ̀rọ̀ pé tí ò dà kẹ̀kẹ́ sọ̀rọ̀ máa máa ṣe ìsìfàr tó bá lèmọ̀ wọ́n jára fi sọ ìfàṣe ìsìfàrọ̀ nkẹ̀kẹ̀ rọ̀. arábìnrin ẹ kíkú orí ilé sọ̀rọ̀ ta lẹ́yìn náà ẹni tó yẹ pé nígbà tí wọ́n ṣì wé ṣẹ́ rẹ̀ wọ́n bá ṣẹ̀ṣù lọ tó pọ̀ níbẹ̀ ẹ máa dẹ̀ máa ṣe ìbá ti wọ mọ́tò. ẹni pé ìjọba kọ́ bẹ̀rẹ̀ ó lè lọ́sọ̀dọ̀ mẹ́wàá lọ́sọ̀dọ̀ mú fún. tó máa yá tó ń ta awọ́dà rẹ̀ tó ń ṣe lọ tó tún lóde ìjọ kẹta ìgbà tó báyá yóò di pé àdàtà tó bá kẹta yóò kó unconsciously kò ní ṣe pé ó plan rẹ̀ gan o kí ni ẹ ti máa dẹrẹ jẹrẹ yóò ti bá sábà débi pé unconsciously tó bá dájọ́ kó yóò fẹ́rẹ̀ pé fídíò ń wá ni bẹ́ẹ̀ náà ni ìyapọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ hmm? ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ kan lẹ́nu ẹ àwọn tó máa mu sìgá hmm? ẹ rí i pé nígbà tó bẹ̀rẹ̀ sí mu sìgá kan wọ́n mọ̀ fara rẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ yóò kọ́ ọmọ practice ó lè kọ́ ọmọ wípé kó wípé pa àbí òun sára ṣe kó sára ṣe kó sára ṣe kó sára ṣe kó sára ṣe kó bọ̀tún lọ́padà yá yóò dìde kára kan ìṣesí ọlọ́run ni wípé àlìjàzáù ẹni tó bá sílẹ̀ kò fún àárẹ̀ ẹ jẹ́ kí fúnra kò ní omi tó wà pàtàkì ẹ bá fẹ́ láìkè yẹn ẹ fẹ́ nífẹ̀ẹ́ yẹn ẹ kàn táàgì mo fẹ́ nífẹ̀ẹ́ lágbájá ẹ kàn mọ́ nífẹ̀ẹ́ lápẹ̀ lẹ́mì ẹ sọ́dà àdìkẹ́ ńlò lẹ́mì pàdé nífẹ̀ẹ́ pàdé nífẹ̀ẹ́ ẹ rí i pé unconsciously with time ẹ nífẹ̀ẹ́ ni ẹ bá ti fẹ́ ẹ yé ìṣèyẹn náà ẹ kàn táàgì fẹ́ nífẹ̀ẹ́ lágbájá ẹ̀kàn n'ime na ní ẹ̀kàn pé díẹ̀ díẹ̀ ẹ̀ṣẹ̀ dé máa develop yóò sára jọ oṣù yìí wọ́n ní padà bí i kí ìtẹ́lẹ̀ tó ẹ̀yìn tẹ̀lẹ̀ ọlọ́run bá rẹ̀ nìyẹn fi bọ́lọ̀ ń lò tó kí ni o ọlọ́run bá ní àwọn mùnáfìkì àárẹ̀ ń bẹ wọn. fàzádà Ọlọ́run bá wá lé wọn fún ní àárẹ̀ pé pé nìyẹn لهم عذاب عليم بما كانوا يكذبون ọlọ́run wà láwọn عذاب عليم بما كانوا يكذبون àwọn mùnáfíkì yìí ìyà tó lè ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run torí nǹkan tí wọ́n ń pè ní rọ́ bẹ́ẹ̀ ń parọ́ ní sọ́rọ̀ ọlọ́run ọba tó pọ̀ tó ń parọ́ ìmẹ́lì tí wọn ò ní bákan náà bí wọ́n ṣe ń pọ̀rọ̀ ọlọ́run àtàlẹ́bí náà ní lọ́sọ̀rọ̀ láàrín àwọn mùnàfìkì igun méjìlá kó wọn lánà tẹ bá rántí àwọn ẹ̀kẹ́ ń bẹ abẹ́sọ̀lá ọ̀rọ̀ sọ́lá mànábì náà wọn náà kọ́dà ó mọ orúkọ wọn kọ́dà ó kà wọ́n kó wò lẹ́yìn pàtàkì yàrá wọ́n fi ọmọ ọ̀dàálà ànúwọ̀rọ̀ àwọn tẹ́sí ń bẹ abẹ́sọ̀lá ọ̀rọ̀ sọ́lá ànábì ò mọ̀ wọ́n. وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم أفاوى ابن القيم رحمه الله واللي في صلى الله عليه وسلم مع منافقي ماري لا تعلمين tó dá ọmọ fún òdẹ́yífà ó nídìí òun tó fi di pé òdẹ́yífà di sọ́ọ́hìbù sórí nàbí sallallahu alaihi wa àwọn kan nínú àwọn wọ́n pèsè pé àwọn ó fàtàámàrú àyẹ̀dọ̀hún mìírànjì àkọ̀dá ìtọ̀yẹ̀. wọ́n wá fi wọ́n pa wọ́n sì pé wọ́n dámọ̀ràn wọ́n pẹ̀lú kò wọ́n jọ dámọ̀ràn ẹ̀ wọ́n pẹ̀ gbogbo tó títí àwọn ó rí ànábì bọ́lẹ̀ ọlọ́wọ́ àwọn àná. látòrí òkè àwọn ti rí àwọn tàbá orí nǹkan gbọ́ àwọn sì kí àwọn àlọ́ akọ̀bà ìgbà wọ́n dí àyè yẹn àrọ́dọ̀ àyẹ̀sùn kó hà máa hù. wọ́n á wò pé àwọn ọgbẹ́ tí wọ́n dà ní pé tá a bá ti ń lọ á fẹ́ kó jẹ́ pé ibi tá a bá ti rìn láti jẹ́ káàmì ẹbí òórùn nítorí tá a bá ti dé ojú bá ti po pírí akẹ́kọ̀ọ́ mọ́ ni. Fàlámì àgbọ́ṣe àwọn Rasulullahi sallallahu alaihi wa sallam. Bàbá sallallahu alaihi wa sallam tánà bí ìdí àtọ́wà tó dé àrùn tó ní pé wọ́n bo ànábì dáró àwọn èèyàn ti pọ̀. Ànábì ọlọ́run bá fa ìnáwó àwòsàn ní kéèyàn sọ yí pé àwọn èèyàn ti plan pé táwọn bá ti lọ táwọn bá gbọ́ na ìwúrò lápẹjú mi bẹ̀rẹ̀ àwọn ìṣòro ní ìṣòro àtúnṣọ́lá àtúnṣe ọlọ́run wa fàdà bíi lábàá rẹ̀ ti jẹun plan ẹgbẹ́ ẹ̀tọ́ ẹ̀yẹ sọ àbàgbọ́ gbogbo yíra àwọn làwọn ẹ̀ tó bá fẹ́ mọ ẹgbẹ́ ọ̀nà géètì lọ lápẹjúwe àlefà yìí náà wà ó sàwùlà kù ọ̀nà yẹn fẹ́ ó gbáàyè ju ọ̀nà ìwúrò òdùdá fẹ́ mọ gbáyé ibi tí àwọn mùnàfíkì ti rò pé ibẹ̀ làwọn ti sàrẹ́bí ọ̀sẹ̀ sọ́lọ́wọ́ àwọn àyè. Wàásọ̀rọ̀ ẹ̀rọ àwọn ìmọ̀ náà àmọ́ bí ò wá gbabi tó dàrẹ́ ju àwọn èèyàn lọ ibi tó rọ̀ wọ́n ti rọ́ṣẹ̀ gẹ́gẹ́ kẹ́ lè làwọn pọ́lẹ̀ wọn bá ti sáfì àwọn yẹn bá gbọ́ ọ̀nà kejì táwọn ẹbí júwe fún wọn ilà nàfàrọ̀ lẹ́bí iná hàmù bìlìmọ́kì bìlọ̀ fúnlẹ̀ sọ̀rọ̀ àyàfi àwọn mùnàfíkì táwọn mẹ́ta nàbí lọ sẹ́wọ̀n àwọn ògbàmí táwọn ẹbí júwe fáwọn ẹ̀jẹ̀ náà lè àwọn mú ọ̀nà bípọ̀ sóyè ọ̀tẹ̀ lójú ọ̀nà rẹ̀ ولما سمعوا بذلك استعدوا وتلمحوا وقد هموا بأمر عظيم وسلم طريقا باليابان وعمر بن أنا بقول أي تمام الله هي من تكبير اللي كان يقوم وعقلوني. وضيفة بن àti Ammar ibn Yasir. alákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì ń bọ́ Ammar ibn Yasir. àmì ẹ̀yìn méjèèjì yìí ẹ̀yẹ wà pẹ̀lú sọ́lọ́wọ́ àwọn àmọ́ ṣàyàmáwó àwọn ẹ̀yẹ parí pẹ̀lú àrùn sọ́lọ́wọ́ àbíbi wa pa àmọ́rù láti àyè àkọta bèjì sami lọ́kọ́ àbíbi lè kí àmọ́rù kú tó wá sí kó mú ẹnu àkómi tí wọ́n gùn wọ́n mọ̀rọ̀ kò déyìí fa ayé sọ́kà àbíbi lè kí òdẹ́fà kó máa wà á nígbà wò léyìí fà ọkùnrin tó lọ́wọ́ bá dá tó pẹ́rẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lójú ọmọ àná léyìí gẹ́gẹ́ lọ́jọ́ àná. ó ní ọba lọ ọba lọ ọba lọ ìsẹ́bì ọ̀rú bó ti wọ́n lọ ìsẹ́bì ọ̀rú pẹ̀lú ọ̀rọ̀ mi wọ̀rọ̀ ìyìn ọ̀dọ̀ṣà òru tẹ́tẹ̀ ń gbọ́ pé àwọn tó ń gbọ́ àwọn ẹ̀sẹ̀ kan sẹ́pẹ́ lọ́sàn-án ni gbogbo àwọn ẹ̀sẹ̀ kan bá tó wá àwọn mọ̀nàbí kí táwọn mẹ́ta lẹ́bi lọ́sẹ̀ pé ọ̀nà láti bẹ́ẹ̀ sàbẹ́bí lọ́sẹ̀ lẹ́nu ọ̀n tẹ̀lé ànàbí ẹ̀kan náà wọ́n gbọ́dọ̀ ẹ̀sìn lọ́sẹ̀ ń gbọ́dọ̀ ẹ̀sìn sábà. bàbá tí wọn sọ lọ́wọ́ yìí sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ́lá àrùbá bínú wà á mọ̀nà òde ìbá yẹn rọ́jà o àrùbí nítorí òde ìbá ó àrùbí bá ọjà ti lé wọn àwọn ọjọ́ ìwọ́n wọ́n rí òdèfà wọ́n náà ní sọ́lá àlùsọ́lá. ó ní òdèfà ní yàmá ọlọ́run bá da ìbẹ̀rù àràbàkúnmọ́lá subhanahu wa ta'ala ìlà hàbsọ̀rọ̀ fèrè ìta. ìgbà táwọn hàn àárẹ̀ wọ́n rí pé á أخبر òrìbà حتى sọ̀fẹ́lẹ̀ صلى الله عليه وسلم apá قال sọ̀lá rẹ̀ sọ̀lá fọlá máa àdọ̀kà òtọ́lá bá sọ̀lá sọ̀lá nkpara fáàlì tẹ́tẹ̀rẹ̀ bọ̀ rọ́ọ̀ ìlà yà òdìbà wàmṣì àndà yà فعصروا حتى يستوى بأعلاها فخرجوا من العقبة يتدعون الناس بعضنا فقال من بل عضيبة هل عرفت من هؤلاء الراهط أو الرقب أحدا بس مو ده فدا شو ده فدا فدا شو ده مسلم ولا أنا صلى الله عليه وسلم أنا منك يا عمار وما الله ó kù bùdẹ̀ yífà àtàrí sọ́lá ta ló lé àwọn mọ̀nàfíkì lọ àmẹ́rù dúró bàtà àwọn ìfàdé àdàbíkà àmẹ́rù kò mọ̀ lọ kíro kí àmẹ́rù kò mọ̀ lọ àdàbíkà rẹ̀ bùdẹ̀ yífà inú àwọn tó lé lọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n ń wá àdìgbọ́n fẹ́ wá tí wọ́n ń sùtà an àrọ́fta àdàmínú sọ ọ̀dẹ́ nìkan kan mọ̀ nínú wọn tí àkọ́jà ń lónìí rẹ̀ àbẹ́ àkọ́ di kí àwọn tọ́kì fẹ́ wà nìkan so a ní tó mẹ́rin kankan nínú àwọn ẹ̀ kọ́lá Hudayfa Hudayfa ni àrọ́fù rahilata fulan wa fulan lè kẹ́fẹ́ nǹkan ìgbò lágbájá àti lágbájá kò tó ní mo dáyọ̀ mi wà kọ́lá kẹ́lá gómìnà tó lẹ́yìn ó ní àkọsí ilẹ̀ ti súnmà náà gọ́ṣíyàtò àbí ilé alimtuma káàna ṣáàlù mọ́kànlá àrọ́dù àbí tẹ̀mẹ́ táwọn èèyàn ti wọ́n wá tẹ̀mẹ́ tẹ́lẹ̀ sí. kọ́ọ̀lù láàbùlọ́ ìyá rọ̀ṣùlọ́mà ó ní wàhálà àmọ́tẹ́fútẹ́ bá wa àdáàdì pé kò dálé wa sílẹ̀ قال فإنه مكروا ليسيروا معي حتى إذا اطلعت في العقبة طرحوني منها àbí tẹ̀lé ìjẹ́wọ́ ìṣẹ̀lẹ̀ yìí pé wọ́n ti dìsáìdì báwọn fẹ́ wá àwọn fẹ́ rìn pẹ̀lú wa ètè náà pa tá a bá ti wá dé orí akọ́bà wọ́n ṣe kí ni ó dùn láti rẹ̀. họ́ọ̀lù àwọn àtàmùrù bí mi ya Rasulullah ìdàn àwọn tàbídà àwọn pé jẹ́ báwọ́ gẹnu ó ti á pa ọ́rọ̀ tẹ̀mẹ́lì káyà wòró kápá wọn àwọn tó lè máa náà kọ̀ọ̀rùn káàmà bẹ́ wọn lórí lọ ọ̀rẹ́ akọ̀rọ̀ wọn yóò kàdàkà annáṣu ويقول Ìgbé àwọn èèyàn mọ̀ sọ ìgbàlú sọ láàrùn ọ̀fà tó kí ni ó ń pa àwọn ọmọ ìjọ rẹ̀. wa bẹ̀rẹ̀ sí dáàbọ̀ ẹ̀fún ẹ̀fà. Abá àti àmọ́ ìgbìyà tó ti há lè wà. Nínú àwọn tó wà mẹ́ ìtagbájá lágbájá lágbájá. yìí wọ́n lọ mú báàbù àtúmọ̀ àwọn orúkọ àwọn tí wọ́n wà ń bẹ̀ wá. Nínú àwọn tí wọ́n wà ń pé àwọn fẹ́ tàbú wọ́n parí tàbú kò wọ́n bọ̀ nílé ni wọ́n rò káwọn sọ̀rọ̀ tàbí káwọn ẹgbẹ́ sallallahu alaihi wa alihi ó ní lọ́lá àkùbára kọjá àkùbára níbi àtìmá yìí ọlọ́run bá nípa orúkọ wọn àtìmá bàbá wọn mẹ́mẹ́ gbogbo yẹn máa ń ṣiṣẹ́ dáadáa ó kọ ìyìn bàbá yẹn yóò máa ń lọ òkè

فاجمعهم فلما اصبح قال ادعو عبد الله بن ابي وسيد بن عبد الصرف وابا خابر وعامر وابا فاتبعه رسول الله صلى الله عليه وسلم وده يقول لنا هو مطلوب دافع في مقال ùdẹ́yìn fàrọ̀yà àánú òun náà sì rí alálẹ́ àwọn kan nínú wọn nígbà tó lọ lé wọn yẹn jẹ́ pé òun ni ó làbẹ́bí sọ orúkọ wọn fún bí àkùnmẹ́lẹ̀ torí nísìn ó rà níbi dárúkọ àwọn mọ̀nàfíkì àdébísọ́lá àlùsọ́lá dárúkọ wọn fún àwọn mi abala kan náà lò àwọn ọlọ́run morúkọ wọn يلا ما bá sọ sọ́ọ̀tù táwọn bàtà mẹ́nu وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. ومن وممن حولكم Ọlọ́run ní bẹ nínú ó tún bẹ láwọn tó wà ń tò sí yín náà nínú àwọn lábáwá tí wọ́n jẹ́ mùnàfìkì àti àwọn ará Màdínà tí wọ́n jẹ́ mùnàfìkì. Maradu ala nifaqi la ta'lamu. Ó jẹ́ yí pé ń mú ta màrí ìdó. ṣẹ̀tọ́n màrí ìdá. Èso ti di ẹni tí wọ́n ti pò mẹ́rẹ̀ ìwà mùnàfìkì yẹn láta àlámùhún. àwọn ti gbọ́ lórí pé láta àlámù àlámì ọ̀rọ̀ dá wọn mọ̀. náhánù náà àlámùhún. àwọn ọlọ́run nìkan lá dá wọn mọ̀. فنعذبهم فنعذبهم مرتين الله bá ní ìyà wọn ìdípele méjì ثم يردون إلى عذاب عظيم àwọn kan wá ní kí ni ìdí tí Ànábì sallallahu alaihi wasallam tí ó fi pa àwọn munafiki akso kan bẹ́ẹ̀ ìkéjì nínú òdí ni wípé àbẹ́bí ò pa wọ́n sọ̀bọ̀wọ́ àwọ̀sọ́lá ní ẹ̀nàwò làyá àlàmú hálàwò tó bá sọ́bà ń pọ̀ mọ́ kọ̀ọ̀kọ́ wọn gbangba ni wọ́n ń sọ jáde wọ̀lẹ̀ ọkùnrin bẹ̀rẹ̀ ìdí wọ́n sọ ní pé láàrín ìlànà láyàlá mùsùlùmí ni wá mùsùlùmí ni wá àrísọ̀lá àgbọ́nà ọwọ́ fi wọ́n lẹ̀ bá pẹ̀lú nǹkan tí wọ́n sọ ní gbangba lábì fi wọ́n lẹ̀ pẹ̀lú pẹ̀tọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ló máa ti wọ́n torí òní wípé àrísọ̀lá wà lọ sọ́lá ìnáma owó ọdún mọ́tò láti hàṣù ànábì wà nípò adájọ́ ni adarí wọ́n jẹ́ adájọ́ ni wọ́n hákìm ẹni tó bá ti jẹ́ adájọ́ ọ̀lú wọ́n ní ẹni tó jẹ́ adájọ́ ọ̀lú kìí dájọ́ pẹ̀lú nǹkan kọ̀kọ̀ gbangba tó bá hàn sí gbogbo èèyàn nínú ẹjọ́ tí ẹ bá rò ni ó dà adájọ́ tó máa pẹ́jọ́ wá síwájú eléyìí etí gbogbo èèyàn gbọ́ lọ́sẹ̀ kí ni ìdájọ́ sọ àwọn mọ̀lẹ́bí ti ń pariwo pé mùsùlùmí làwọn mùsùlùmí làwọn nípò náà wọ́n pàtó jẹ́ pé ìgbà tí ìkẹ́ tó kúnnú wọn ó dúró wọn lọ pé òsì wọn. so wọ́n ní ìdí mi ìdáná sọ́lá rẹ̀ sọ́lá tí ànábì ò fi tí ò fi pa wọ́n nìyẹn. bẹ́ẹ̀ náà ni tìta àlẹ́ ìfẹ́ni kòló ànábì tó fẹ́ fi so ẹ̀mí papọ̀ fẹ́ fi so ẹ̀mí papọ̀ ni. ẹlẹ́ẹ̀kẹrin nínú òdì sálẹ̀mí sọ́lá wọn fi pa wọn mọ̀ náà fi kì í gbé wọn nígbà ayé ànábì sọ́lá àtọ́lá wọ́n rí ìlera kankan tí wọ́n kò bá tàbí kankan. ọ̀dẹ̀ hafi dọ̀lá àbábà nàbí yìí sallallahu alaihi wasallam ọlọ́run bá ti sọ àwọn sàábẹ́lẹ̀ bí i pé ó ti fìṣọ́ ẹ̀sọ́ wọn níbi wípé aburú àwọn mọ̀nàfíkì kò lè kó bá wọn. eré ibú ọ̀dọ̀ wọn kò lè tún aṣọ àwọn sàábà tó jẹ́ pé wọ́n gbọ́ lọ́run gbọ́ ní tìkìlẹ̀. ìmọ̀tó ti pẹ́pẹ́ dọ́lọ́dù ìnira látọ̀dà àwọn mọ̀lábìkì kò lé lọ́dọ̀ àwọn sàábà táwọn àdékò tó pé àwọn mọ̀lábìkì rọ̀pọ̀ wọn láti wá ìkèbè rí ìdáyà àmì ti fi wọ́n lẹ̀. wọ́n ní tó bá pásìkò ti wà àwọn zanadi kọ̀ àwọn afáàdé àwọn mọ̀lábìkì ìgbà náà àwọn zanadi kọ̀ sí. àwọn tó lẹ́yìn pé wọ́n fi islam wọn ṣùgbọ́n ní sàlẹ̀ sàlẹ̀ ọkàn wọn wọ́n ń gbógun ti islam wọ́n máa gbọ́dọ̀ islam ṣùgbọ́n wọ́n sọ pé àmùsùlùmí ah, ni wà kẹ́kẹ́ náà ni wà àmùsùlùmí ṣùgbọ́n nísàlẹ̀ wọn ẹ̀rí pé ah, nípa kò mẹ́ta. sẹ́rù àwọn ìrún lásìkò dùn wọn tí wọ́n lè kó nira bá wọn ẹ̀rọ kó nira bá wọn ìdá mi wọ́n lè kó nira bá wọn sùn. so àgbáyé lẹ ṣẹlẹ̀ àti tamari tamari ti dín òun ti kíni o wọ́n pa ni. fáńkù yóò àwọn zanadika àwọn tó jẹ́ wípé wọ́n fi ìsìláàmù hàn ó lè wé láwà ní bàmbà tó bá sọ̀rọ̀ àbúṣe yẹn pé ah ìtẹ́ fi ìsìláàmù hàn ni kúfùrù ló ń bẹ nínú ẹ̀ ẹ tó ní ìjábọ̀ ìsara islam tó dábò wẹ́rà kìí ṣe igbá tó bíi ni àwọn ọ̀rọ̀ bámbámbámbá ó tẹ́ni yìí sọ mùsùlùmí o ó ẹ bọ́ ó lè jẹ́ mọ́ ó lè gbé láwọn nílá ó lè jókòó àga ọlá ó lè hàn ìta rẹ̀ nu. láyé ànábì sallallahu alaihi wasallam ìmánì àwọn sàábé ti perfect débi pé irú nǹkan kò lè ní wọ́n la kò lè sọ wọ́n nù. tẹ́lẹ̀kí bọ́ sọ̀rọ̀ náà àwọn mùsáì líbẹ̀ kàdáàbà àwọn tọ́kọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọba àìmọye sàábà mi ò bá ti kèbè yẹ́tara wọn bọ́ àbọ̀wọ̀n ti sàábà àwọn sàábà sóye ọkàn balẹ̀ lórí igi ni ìmánì wọn. ṣùgbọ́n lásìkò tiwa táwọn adé àwọn irú àwọn èèyàn bá ọkùnrin bá rẹ̀ pé wọ́n kò sùn tá bá àìmọye èèyàn wọ́n sọ àìmọye èèyàn nù. ẹni tí mọ́lẹ̀ òjì ló tẹ́ tẹ́lẹ̀ tó ní àfẹ́ fún àwọn àmì ìgbà náà gan-an alápáyà ni wọ́n ní àbúrò gan òkúrọ́ ni wọ́n ní kò sí jáàbù mẹ́sì. ẹni pé irú àwọn tí ó ni pé irú àwọn yorùbá nílẹ̀ ìṣẹ̀dá ìwọ́n ti pa wọn náà. òye òdìyàmì kálílẹ̀ ìṣẹ̀lẹ̀ àyà àwọn mọ̀nàfìkì òkè kílẹ̀ rí kí ó pa mọ̀nàfìkì lọ́dọ̀ mẹ́lẹ̀ bèèrè kílẹ̀ rí ìṣọ́tìlẹ̀ àhàzám bàbá wọn bá tùmánà wọ̀tà àrà tí ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìjáàbù lọ́nà bá délẹ̀ bàbá wọn sọ̀rọ̀ nípa àyà ìjáàbù àyà tó tẹ̀lé àyà ìjáàbù lẹ́yìn làmìyàn tẹ́sí mọ̀nàfìkì والذين في لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنبرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا في صلب أحزاب ملعونين أينما سكفوا أخذوا وقتلوا تقتيلا نعم. أحزاب àyà ọgọ́ta àtọgọ́ta lẹ́kàn sixty sixty one ẹ̀ka bá ní kúrò án lọ́wọ́. bàtà náà bá sọ ọ̀rọ̀ ìjáàbù tẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀dọ̀ tá a fà kàn. فإن لم ينته المنافقون والذين في قلوبهم مرض ọ̀rọ̀ lọ́nà Al-Qur'an ẹ má dáwọ́ sí ọ̀rọ̀ lọ́nà ريب فيه أنا بصر يقول يا أيها النبي يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين أنا لي عن النبي صلى الله عليه وسلم أنا bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba ti ń tẹ̀lé ra wọn ọlọ́run lè ànábì sallallahu alaihi wasallam. kò lè azwaji. sọ fún àwọn ìyàwó rẹ. ọba náà ti. orúkọ tí màá ń bẹ̀rẹ̀ pé ìyàwó ànábì yìí sẹ́yọ kan. kò lè azwaji. sọ fún àwọn ìyàwó rẹ ọ̀pọ̀. Wàbánáàtìk àtàwọn ọmọ obìnrin rẹ̀. Wọ́n ní sá ìlmù mi ní. Àti gbogbo obìnrin mùmìnì yálà ìyàwó mùmìnì tàbí ǹgẹ̀gẹ̀ lóbi tó jẹ́ mùmìnì tàbí ọmọ obìnrin tó jẹ́ ọmọ mùmìnì. Yudinina alayhinna min jalabibihin. Àwọn àfa wọ́n gbogbo obìnrin tí ò bá ti mú kí ìṣe alámì pé kèsì mùmìnì kèésì ṣèyàwó mòmìnì kèésì sọmọ mòmìnì ọlọ́run bá dákàlà ló sọ fún àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ rẹ̀ àtàwọn obìnrin mòmìnì yudnina alayhinna min jalabibihinna ọlọ́run yudnina alayhinna kí wọ́n máa dàbóra wọn aṣọ gbàgẹ̀rẹ̀ èyí tó yẹ pé yóò bò wọ́n dáru tí ó jẹ́ bí ẹni pé yẹn nǹkan bọ́ lápò tí ó pò wọ́n tán. Zàlíkà Adìnà ayé ọ̀fúnà padà Ọlọ́run ní aṣọ yẹn ìdìnnínà. Ìdìnnínà alẹ́ yìí Nínú aṣọ jàlábì, aṣọ gbàgẹ̀rẹ̀. Gbolo tí rí sí ìdáàbò fún. Ẹ lẹ́lẹ́wọ̀, ó náà ló fún ara ìròyìn jẹ̀lbáàbù ní pé kó fẹ̀ kó gbáyì kó tóbi kó wá kárí ara ọlọ́kọ́ wá jẹ́ àgbéwọ̀ kó jẹ́ kí ni àgbéwọ̀ ọlọ́wọ́ bá ní tí wọ́n bá àwọn ìyàwó àdúgbò fún àwọn ọmọbìnrin àti àwọn obìnrin mùsùlùmí. ọlọ́run tí wọ́n máa da aṣọ gbàgẹ̀rẹ̀ bóra. yóò máa wà jàlábì mùtàǹsọ yóò máa wà lórí aṣọ ọlé ọ̀tọ̀ lásọ ọlé ọ̀tọ̀ lásọ ẹ̀ṣọ́ ẹ ọ́ sábẹ́ ẹ sì máa dáwọ̀ tẹ̀lọ́ àgbọ̀lẹ̀ tẹ́ ẹ bá ti fẹ́ bọ́ ọ̀tà níbi tí àwọn ọkùnrin tí wọ́n ṣe ọkọ yín ti lè rí ẹ gbé jẹ̀lbáàbù tí ó gbogbogbò tẹ́ ń pè lẹ́ṣọ́ tí ó gbó mọ́lẹ̀. tó jẹ̀lbáàbù náà tún gbọ́dọ̀ di ẹ̀ṣọ́ tó jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń ṣe télọ̀ inú wa àṣẹ ká ṣe fún ni pé ẹ ní máa rájà ààbò tí ò bá ti bá ṣẹ̀rí ààbò. ẹ̀rọ bí wọ́n bá bà tí ò ṣe gbọ́dọ̀ fárúgbọ̀n bàbà tí wọ́n fárúgbọ̀n ẹlẹ́sẹ̀ ní gbogbo jẹ́ ẹ̀dá bàbà tó bá ṣe kí ẹ̀dá ọ̀mọ́ láwọn fáwọn ọmọ ẹlẹ́ṣẹ̀ tẹ́lọ̀ tí bá ń rán jẹ̀báàbò onírà alárànbarà èyí ń gbà alárànbarà ní wípé tí ọ̀ bá ṣe ẹ̀rí àlàbí àgbàdo rẹ̀ tó wá ní ẹ bá fi kí ni máa pè é stóònù kó bá ẹ bá àlẹ́gbẹ́ látòkè kó kẹlẹ̀ gbẹ̀rẹ̀ tó sọ pé eléyìí náà ò tún dà bọ́ ọba ti rán ẹlẹ́sẹ̀ jọ torí kọ́ ló tààlà wà láta àwánú alàlẹ́ ismi ọ̀dọ̀dọ̀ bó o sì lè rásọ sùtánà tẹ́lọ̀ mùsùlùmí ọgbọ̀dọ̀ rásọ sùtánà ẹ̀rí pé bíríkì là ọgbọ̀dọ̀ bá wọn kọ́ sọ́ọ̀sì àbílẹ̀ awo ṣùgbọ́n tí bá bá lówó tó fẹ́ kọ́lé olè bá bá sọ̀ kọ́lé bàbá onítẹ̀sí ó bá fẹ́ kọ́lé bíríkì láti bá kọ́lé ilé tí ó mọ̀ ẹgbẹ́ wọ́n tó bá ní òun fẹ́ kọ́lé awo mùsùlùmí ọ̀gọ̀dọ̀ kan arọ́sùn fárpa tí àtọ̀ yẹ pé à ẹ ti ń talẹ̀ ó lè talẹ̀ fún pàìtọ̀ pé pàìtọ̀ fẹ́ kọ́lé ìlú àgbẹ̀rẹ̀ pé pàìtọ̀ ní òun wálẹ̀ sí gbangba títì ẹ́fẹ́rẹ́sì tójú ojú ní gbangba wálẹ̀ o fẹ́ fi ṣe léjọsìn mùsùlùmí àgbọ̀dọ̀ talẹ̀ fún wọn lọ́tọ́ bá jẹ́ agent ọ̀gbọ́dọ̀ bá wọn wárú tó bá ti wárú lẹ yóò mọ ẹgbà commission nínú ẹsẹ̀ tó bá ti ń ṣètò lórí lórí rẹ̀ sáwọn ìkẹyìn yẹn ká mùsùlùmí gbogbo kẹlẹ ká mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àìsí kìíta ti rówó bẹ́ẹ̀ náà ni àwọn tó wà ń ta ẹ̀tọ́ wájẹ́ pèrè mùsùlùmí ò ní máa tà á wọ́n bá tó bá tó bá ṣẹ̀rí àmú lọ́mọ ta àwọn eléyìí lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́run ní kí wọ́n da jẹ̀lbáàbù gbólẹ̀. ìnà aláìhìn nà mí jẹ̀lá bíbí hin. ọlọ́run ní kí wọ́n máa da aṣọ gbàgẹ̀rẹ̀ bólẹ̀ kí ló fà. dáàlìkà dínà ayò ọ̀rọ̀fúnà aláàyò sẹ́yìn. ọlọ́run tí èyí ni wọ́n pèsè máa so ẹni tí obìnrin tá a bá ti ń dòwò jẹ̀mbá a ní ìtẹ̀tọ̀ para wa ní bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ but tá a bá ti jẹ̀mbá bá lọ sí ah, ara wa nílé ìbùsùn nílé ọmọ yàrá Ọlọ́ni fàlá yóò bẹ́yìn. Yọ̀rọ̀ fún náà fàlá yóò bẹ́yìn. Òyìn sì jẹ́ káwọn kèfèrí ọmọ fọwọ́ sùtákẹ̀yìn. Ẹ bá wọn jẹ̀mbá ní fẹ́ fọwọ́ ni pé jẹ̀mbá àbù alára àmàlà ti pọ̀ ń ta wọ́n ti pàdé orin oníjẹ̀gbá pàdé àgbàrá bí tó ti jó ilé orin àbí ní mọ́ọ̀lì so wọ́n ojú ẹ̀ ni wọ́n fi wọ̀ wo ìwọ tó gbádùn náà so ló jẹ́ pé ìwọ tó gbádùn ó fi mọ́ ọ̀rọ̀ nìkan náà ó mọ̀ sọ àbúrú pé àwọn kan ti bọ̀ ọ́ jẹ́ ìwòye yìí tẹ̀pẹ́ ẹni Yorùbá ní èèyàn burúkú ní mọ́tẹ́kì ní àwọn ti máa fà tó jẹ́ ẹran ìwọ́n tó jẹ́ ní ẹ̀dẹ́ ọmọ wa sọ́ra òdúrà ilé gbèrègbè rẹ̀ lẹ́rẹ̀. òṣìṣẹ́ ẹ̀rẹ́ ló ń jẹ. òṣìṣẹ́ ẹ̀rẹ́ ló wọ́n fi máa wọ̀ ọ́ wọn ò pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ obìnrin mùsùlùmí láwùjọ wa sọ gírísì. àwọn ẹ̀kẹ́ ti wọ ìjáàbù wọ́n lọlé aṣẹ́wó. so táwọn èèyàn bá ti wá rí ìròrí ẹ̀ ṣùgbọ́n nípìnlẹ̀ láyé ìjọ nígbà tí ìfẹ́ wà bó ṣe nọ́mà. ẹ̀ẹ́nìkà dínà ayọ̀ ọ̀rọ̀. tá a bá ti rí jẹ́ gbà á mọ̀ báwọn èèyàn wa rèé fàlàyé òbẹ̀ yìí sùtẹ́ èyí sì kàn wọ́n. àìjọkọ̀wọlé pẹ̀lú àjọ ìgbàláyé ìṣẹ̀kọ́ ìgbàlá ti gbọ́. لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض sùtákẹ̀ yìí ṣùgbọ́n ìmùnáfíkì láàrin ara yàwó tàbí ẹ̀fọ́n lọ́mọdé àrùkẹ́ ni wọ́n fún sùtákẹ̀ yìí tẹ́bà lọ nínú institution lẹ́tọ́rà mùsùlùmí gan ni ó lè mọ́sítà tó ń wo jẹ̀ bá pé wá o àmọ́ sọ èyí mùsùlùmí mùsùlùmí lèmi náà gbogbo gbogbo akadàkí títà ìgbé wa àwọn náà mùsùlùmí ni wá o lọ àgbà tí mo di wà ní ṣùgbọ́n I was the amir of my set ìyá sẹ́wọ́tì kìnnìkan mùsùlùmí náà ni ó kọ́kọ́ gbógun ti wí mùsùlùmí إن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض ọlọ́run táwọn mùnáfíkì ẹ̀ ń gbàgbé tá a wá débi o a fẹ́ wá ẹ̀rí wípé tí wọ́n lè pa mùnáfíkì lẹ́yìn lẹ́mí ẹ̀ ń tẹ́gì mùnáfíkì kò àkíyèsí àwọn ọmọ yẹn ẹ̀yìn mọ́ àkíyèsí àwọn ọmọ yẹn lè láàrin kù ọlọ́ni àwọn mùnáfìkì. ìlànà àǹtẹ̀hìn mùnáfìkù náà wàlàdí iná fi kúló bìhìn márọ̀. àwọn mùnáfìkì tí wọn ò bá lọ sọ́ra làyín làmì àǹtẹ̀hìn mùnáfìkù táwọn mùnáfìkì ò bá lọ sọ́ra wàlàdí iná fi kúló bìhìn márọ̀ àti àwọn tó jẹ́ pé ẹ̀mí wọn ìdọ̀tí bẹ́ẹ̀ wàlmùrùjìfúnà fìlmàdínà. wàlmùrùjìfúnà fìlmàdínà àwọn tó jẹ́ àwọn tó jẹ́ pé ẹ̀rú máa ń bà wọ́n nílùú màdí látara pé ìbẹ̀rù ń bẹ lára wọn. لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا لنغرينك بهم وعليه صلى الله عليه وسلم a fi ọ́ díyà jẹ wọn lára ẹ̀lẹ́ a sì wà nẹ́bì fi ilẹ̀ jẹun àmúlùkà bí kò bá ti wà fún dáre a kọ́ náà tẹ́lú ọmọ ẹgbẹ́ tí ọkọ̀ fi ẹ̀jẹ̀ wọn a ti fi òkèlò àkótèlò tàkọ́tì ìlà. Màlúùrí ọlọ́run ní ọlọ́run tẹ́bílé wọn, àyìnàmá sókè fún. Ibi ẹ bá ti pàdé wọn tẹ́ bá ti bá wọn ó kì í rú ẹ máa gbá wọn mú ọkùtì ló tẹ̀kùtì ìlà. ṣé bá ti gbá wọn mú ẹ má jẹ́ kọ́kẹ́ ju wọn ló balẹ̀ mọ́ ẹ má fún wọn láǹfààní kẹ́sìmí ó kì í rú ṣé bá ti gbá wọn mú ẹ jẹ́ kí ẹ dẹ̀bẹ̀rù ìbẹ̀rù gbígbá mú sí wọn ẹ tì wọ́n mọ́lẹ̀ ẹ fìyà jẹ wọ́n ó kì í rú ẹ tì wàkùtì ìlú bẹ́ẹ̀ èyí tó bá yẹ kí èyí tó ní ti ti dìbò. tó ẹ bá ń dàgbẹ̀ gbogbo wọn èyí tó bá gba kẹ́ ẹ̀jì mọ́lẹ̀ ẹ̀jì mọ́lẹ̀ èyí tó bá yẹ kẹ́ ẹ̀yẹn bí òyìn jò. tó àyà yìí àwọn àfáà fi tẹ̀rí wípé àdúsọ̀lọ́lá àlùwàsálàm tí ò pa àwọn mùnáfìkì yẹn ó dáwọ́ kọ́ nítorí pé Allah ìtàwọ́lá àtúrà ọlọ́run ló mọ̀kọ̀ ọ̀rọ̀ wọn àwọn tó sì tọ́lọ̀ wọn bá dá kọ fún àdúsọ̀lọ́lá àlùwàsálàm nínú wọn ànábì ò pa wọn látara wípé ó ń wò wípé tán káwọn ọlá mọ sọ nǹkan míì tí ó wàá jẹ́ wípé wọ́n fi wá da ẹ̀sìn ilé tó ẹsẹ̀ ẹ̀sẹ̀ ń gbé kalẹ̀ wọ́n fi wá sọ wọn mú lẹ́bìkì alábọ̀dé wọn lè tó bá ọlọ́run ní fi fàzádà wọn lọ́ọ́ ولهم عذاب عليم بما كانوا يكذبون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون الله سبحانه وتعالى ينبغى منافق بدرون عذاب العليم لا تل بمكان الظلام وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون وإذا قيل لهم دابا صفوة لا تفسدوا في الأرض أما صفوة لا تفسدوا في الأرض أما بلجما فساد الأرض bí ṣírkù ọ̀la bíbalẹ̀ jẹ́ nǹkan méjì náà ni àwọn èèyàn fi ń balẹ̀ jẹ́ àkọ́kọ́ olẹ́bọ ẹlẹ́ẹ̀kejì olùyapọ̀ ọlọ́run méjèèjì ló ń dọ́dà àmúlá aláàjì tó ń ṣògbó ni ẹ bá wá bí kí ẹ tẹ́lẹ̀ fòpolò tó à lọ sí bá nídìí fẹ́ jagun àwọn tí ń lò náà àìsí ìmọ̀ àbùgbèjà islam náà ni tẹ bá sọ fún ọ pé láàtún sí ìdúró fìlà àrùn tẹ bá ní ẹ má balẹ̀ jẹ́ mọ́ kí ni balẹ̀ jẹ́ yẹn jẹ́ mọ́ onáàrin àṣírò ẹbọ wàmáàdá wàlmáàṣíyà àti yàpọ̀ ọlọ́run. قالوا إنما نحن مصلحون Ọlọ́run bá ní tẹ́ bá ní wọ́n má balẹ̀ jẹ́ pẹ̀lú ẹbọ ẹbọ ń balẹ̀ jẹ́ ni ẹ̀ṣẹ̀ ìyàpọ̀ ọlọ́run ìbàlẹ̀ jẹ́ ọlọ́run bá ní àwọn mùnàfìkì ẹ̀ mọ̀ bá wọn lórí méjèèjì àfà tó ń gbẹ́bọ báwo la àfà àtẹ́gbọ́ ṣe pàdé àfà ó ní òun lu ara èèyàn ó ní olóńgbò lòún lò àfà tó ń ṣépè àfà tó ń ṣàdúrà bẹ̀rẹ̀ níbi ọdún ògún àjọbọ.

àpẹẹrẹ mùnàfíkì àpẹẹrẹ àpẹ wọ́n ní ìjà kí lọ́la fún. ṣé ẹ bá ti rí wọn. ìlànàhùn la tufsidu fil ard. ẹ bá sọ fún wọn pé ẹ má balẹ̀ jẹ́. qalu innama nahnu muslihun. ó dá àwa la sí àdínì. kódà wọ́n lè jẹ́ wọ́n lè yá lóye. ààrẹ atúlẹ̀ sí àdínì. ààrẹ alásopọ̀ àdínì. ààrẹ kálàáfíà lè wà àdínì lẹ́yìn òbá ẹ máa tanra yín ẹ máa fúnra yín lóyè ìsìláàmù ó dájú àwọn ẹ̀sìn míì náà wọ́n ti kí ni làkún dínú kún ọjà àrúdọ̀lá ó lè dàrú mẹ́yìn lójú ọ̀dà máa rú ìbálò pẹ̀láwọn kèfèrí ọ̀tọ̀ tó bá ti di bí ẹ̀sìn ẹ̀fẹ̀ náà láti láàmù ti wá rèé ìbáwọn míì náà ṣe ìwọ̀n náà so kó mọ́ wahadatul manahid wahadatul adiyan ẹ da gbogbo ẹ̀sìn kpọ ta gbogbo ẹ̀sìn ẹ jẹ́ ká ẹyọ kan so ẹ Christian àbúrò ọjọ́ mọ́kò wọn ẹ ṣe Christian mẹ́ta ta ló gbà lọ́wọ́ ṣùgbọ́n tẹ bá sọ وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون الله bá ń tẹ bá sọ fáwọn mùnáfìkì wípé ẹ má balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn tí ilẹ̀ ti mọ́ ilẹ̀ mọ́ pẹ̀lú tawhid ẹ má balẹ̀ jẹ́ pẹ̀lú ẹbọ àtẹ̀tẹ̀ wọ́n ní àwọn ni mùsùlùmí àwọn lolùtúlẹ̀ ti àdínì ألا إنهم هم المفسدون ألا àlá ẹgbọ́ إنهم هم المفسدون ألا àwọn gẹ́gẹ́ بلجة ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. الله سبحانه وتعالى ألا إنهم هم المفسدون ألا àwọn gẹ́gẹ́ بلجة afáwa alimọ́mù sáàdù lápapọ̀ rẹ̀ parí ẹ̀. ó ní ìdádúkì àháwò láyé mùnàfíkù múnà ìfúsáàdì fìlàgbọ́ àwọn olójú méjì dáa sọ̀rọ̀ wọn fún ọ̀yìn tí wọ́n bá ń mọ̀ fún wọn pé ẹgbẹ́ balẹ̀ jẹ́ mọ́ wọ́n wọlé àmọ̀ ìgbèlè fún fúrí wọlé màá lórí bá ó ní ìdánpẹ̀lẹ́ balẹ̀ jáde yí pé ìsekèbèrè lórílẹ̀ ìyàpọ̀ lọ. tó tẹ́ ẹ bá ti kí ìsẹ́lẹ̀ fẹ́ bẹ́ẹ̀ náà àwọn àlàátúlẹ̀ ṣe ẹ̀wọ̀n tẹ́ni ń olùbàjẹ́ ní ń balẹ̀ jẹ́ tẹ́ ẹ bá ti rí yapọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ń balẹ̀ jẹ́ ni béèyàn bá gbé tẹ́sẹ̀ kalẹ̀ tàbí àwùjọ kankalẹ̀ tẹ́ ẹ bá ti rẹ́bọ ń bẹ̀ àbí ìwà ẹ̀sẹ̀ ń bẹ̀ wọ́n balẹ̀ jẹ́ wọn túlẹ̀. ó ní wàmínú ìdáhàrù sàrọ́ ìrìnmìnì ní àdúgbòhìn wàmùwà láti rìn kàfù nínú ìbalẹ̀ jẹ́ ni kéèyàn máa fi àbí àwọn mùsùlùmí síta ọ̀rọ̀ tó tẹ̀lẹ̀ nínú ilé hmm? tí ẹ kápa nínú ilé kí ìrà gbèrò kí ẹ̀gbẹ́ sódà afẹ́fẹ́ ọ̀rọ̀ ló tí àmì wípé nínú ìbàlẹ̀jẹ́ òní kí ẹ máa ìdá àrùsàrọ̀ èrè mìíràn ní àdòwì kí ẹ máa fọ̀rọ̀ àwọn ẹni ọlọ́ọ̀ mùsùlùmí dáadáa kí ẹ máa fi nàtàwọn ọ̀tà pé àwọn alùsùn náà lẹ́nu ẹ̀rọ agbọ́lálẹ̀ yóò àwọn ẹlẹ́ ọ̀rọ̀ wọn lágbélé yóò ah. ara àbàlẹ̀jẹ́ ni o alákìní tẹ́ bá ti rí àwọn báwọn tẹ́ bá ti báwọn tẹ́ bá ti kọ́ báyìí wọ́n lè ní ọmọdé àwọn ìṣẹ́ àwọn tó láti báwọn ìjọ ṣe ọjà mọ̀ wọ́n bẹ́ẹ̀ ní àwọn ìṣẹ́ àti àti àwọn wọ̀ ìdá àrùn bá dàwọn lẹ́sẹ̀ ní ìdá bá tó wọ́n ìṣẹ́ ẹ̀ afáàfà á ti ní ìgbàsọ̀ wọn ó ní ẹ̀ṣẹ̀ méjì àwọn ọ̀gá ti dánú ayé ẹ̀ṣẹ̀ mélòó ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni wípé wọ́n ń balẹ̀ jẹ́ kejì ni wípé wọ́n tún wá ń dì láì bí balẹ̀ jẹ́ وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون قلنا سميتي مياه قل قلبا للحقائق وجمع بين فعل الباطل واعتقاد حقا وهذا عرض جناية قلني أن تبقى تبقى أن تبقى ها قلني أصل بقى أصل فإن الجهود ذنب kó o máa jiyàn ẹ̀sẹ̀ ẹ̀ á ìṣe bẹ́ẹ̀ ẹ̀ kó o máa pa kó o tún máa lágbárí ẹ̀sẹ̀ di ọ̀bá ẹ̀sẹ̀ di méjì ẹ̀yìn ẹ̀jọ̀ fún gàdámbì gàdámbà kó o máa jiyàn ẹ̀sẹ̀ ó sọ ẹ̀sẹ̀ rẹ̀ di méjì. wọ́n lẹ́ẹ̀ balẹ̀ jẹ́ ẹtúbá ìlẹ̀kẹ́ṣe ẹtú wá sọ pé iná máa ń náà mùsùlùmí ẹtú wá ní ara wọn ẹ̀rì pé lẹ́jọ́ mẹ́ta yìí kan tó sọ pé káwọn yẹn máa jẹrẹ kẹ́ máa jẹrẹ yàrá nǹkan kẹ́kọ̀ọ́ yìí sọ́lọ́run kan wáyé tó bá ti wá láyé padà kọjú sọ̀rọ̀ nígbà tó wà láà ètò gbó tó pààyàn tó dé táwọn ẹ̀ ń darú ọkọ̀ fẹ́ lo sùlùkù yẹ fẹ́ tó bá ń tábà rẹ̀ ọkọ̀ fẹ́ lo ìnàmọ́nàrù sèhùn ìgbé ẹ ìta mí nìkan yẹn ọ̀pọ̀ ọmọ ìgbàgbé bó ṣe ṣàlàyé ẹ̀ ó sà mú ọ̀rọ̀ tó wá ó sà fẹ́ fi pákéjì àwọn ẹ̀ tó fara sọ pé rárá rárá bọ̀tọ́lọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ọkọ̀ torí ìgbà ọmọ máa lò yẹ pé iná màdánù òṣèlú nù pọ̀lọ̀pọ̀ yé ìjọba tẹ́ bá ti lẹ́ e kó sínú ìbàjẹ́ mọ́tò máa wọ́n náà àti yọ́bọ́rọ́ orílẹ̀-èdè sọ pé mọ́tò pé ìwọ́n tó bá dáwọ́ ní iná màdánù òṣèlú ara ti túlẹ̀ ṣe táwọn sọ pé táwọn ọ̀rọ̀ rárá tó bá sọ pé iná màdánù òṣèlú ẹsẹ̀ kejì ló lọ́tò sáájú ẹsẹ̀ kejì ló tó táwọn ibi wọn fẹ́ sọ akúrú bí dáadáa ah, àwọn ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́n fẹ́ sọ àìdáa di ẹ̀kọ́ Apá ọlọ́run bá ní àlá. Ọlá iná hùmùhùmù mọ̀fìdó. Ọlọ́run bá ti gbé àwọn ọlọ́run ní ìlà òun mọ̀fìdó. Àwọn mọ̀lẹ́bìkì. Òbìlẹ̀jẹ́ ni wọ́n. Òbìlẹ̀jẹ́ bẹ́ẹ̀ bá ṣe wọ́n ṣe ń tú. Bá ṣe wọ́n ṣe. Nígbà táwọn sọ pé ẹ apààyàn ní yìí. Ẹ ń tẹ̀ palangba Ìmọ̀ pàtà bá sọ òde àà ìrọ̀jà òde ẹ̀rọ ìyá ọlọ́pàá jáwò òde bẹ̀ nígbà tí ní túnṣe kan. Àlà ìnáhùn. Àlà ìnáhùn humul mufsidun. Ọlọ́run ní olùbàlẹ̀jẹ́ ni wọ́n. Walakin la yash'urun. Ṣùgbọ́n la yash'urun. Ẹgbẹ́ ma yash'urun la yash'urun. Wọ́n ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Wọ́n ẹ̀ kí ìtura bẹ́ẹ̀. Ṣé ẹ rí àwọn mùnáfìkì níparí ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀rì bẹ́rẹ̀ lẹ́nà àwọn súnmí náà ń pariwo wọ́n ń dìde ara wọn wọ́n ń tó àṣírí ara wọn wọn ò kí ìtara lọ́fà ò kí ìtara tó ń wòye mọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ nígbà táwọn kan ìkan tó sọ nílò ní torí táwọn ẹ̀wọ̀n sí àwọn mínísítà tí wọ́n bá ń gbà lọ́rọ̀ kan sí wọn. àbí tó ń gbà tí sọ̀rọ̀ yẹn láyè sọ̀ ẹ má padà bí ẹni pọ́pọ́lọ́ rò sí lẹ́gbà náà ni. tó wọn kì í mọ̀ ẹlọ́ni ìnáwó tó wọ́n láti láyè sọ̀rọ̀ wọn èé mọ̀ látàrí so ìwà mùnáfìkì ni ká máa ṣe ìyapọ̀ ọlọ́run ká máa balẹ̀ jẹ́ ká tó wá fẹ́ sọ ìbalẹ̀ jẹ́ di ẹ̀tọ́ so nínú àwọn ìwà fún àwọn mùnáfìkì tí wọ́n ní ní ọwọ́ nìyẹn. أكتفي بهذا القدر والعلم عند الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله